orúkọ mi ni Tolúyọ̀yọ̀ Tolú Àjàyí o. orúkọ mi ni Tolúlọpẹ́ Àjàyí owó ẹ̀yẹ tí gbogbo èèyàn mọ̀ sí Tolú Àjàyí but ẹ mọ̀ pa ti má rèé sí so Tolú Abdul ni Tolúlọpẹ́ Abdul ni orúkọ mi ń sìn officially but for music and ẹ mọ̀ téèyàn bá ti ń kọrin ó lè ó lera àti change orúkọ so àṣeṣì fi orin orúkọ fún orin kíkọ àṣefilẹ̀ fún sí Tolú Àjàyí fún orin kíkọ but officially orúkọ mi ni Tolúlọpẹ́ aya Abdul Tolú Àjàyí jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀ṣun but bred and brought in Lagos anyway schooled secondary primary university everything Lagos um, orúkọ bàbá uh, orúkọ bàbá mi ni Àjàyí orúkọ tó ń sọ mí ni Tolú sùkọ́ tó ṣe ń pè mí ni Tolú Lọ́pẹ́ Ajayi ọmọ owó ẹ̀yẹ. nípa àwọn ìpèníjà tí èèyàn rí nínú kéèyàn tó domi irú ohun tèmi tọ́lọ́run fún mi sìn mi ní ohun yín táwọn obìnrin máa ń ní sọ̀rọ̀ ohun mi jẹ́ ohun tó dàbí bí nǹkan tí ó smooth bí nǹkan tó rough so tí máa kọ́kọ́ débì kan àwọn èèyàn tètè mọ̀ pé Ọlọ́run fún mi ní ẹ̀bùn orin kíkọ but tí má fi lè la inú mi tí má fi lè sọ̀rọ̀ báyìí tí má fi lè kọ orin especially uh, to use that word every àwọn èèyàn máa la orin pé ẹ eh? ha ṣé ẹni tó sọ̀rọ̀ sìn in fact at the point àwọn kan máa ń pè mí ní ṣẹ̀kẹ̀rẹ̀ tí má lọ sí studio most studio engineer tó wà ah ṣẹ̀kẹ̀rẹ̀ ló máa ń pè ohùn mi mi ìtẹ̀lẹ̀ gbàgbé láti 1997 tí má ti lè dé studio báyìí Ah, ọmọ ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn ti dé so for a while gan ṣẹ̀kẹ̀rẹ̀ ló máa sábà pè mí nínú eh, doing studio recordings ṣẹ̀kẹ̀rẹ̀ ló máa sábà pè mí orí ọ̀fẹ́ ọlọ́run ni irú wa ìfi gba òmìnira níbi orin kíkọ then nínú orin kíkọ bẹ́ẹ̀ ṣe béèrè mo mo máa ń kọrin pẹ̀lú Orlando Julius mo dẹ̀ mọ how difficult it is you have to be in school wàá wà in school o máa sáré láti school o dẹ̀ bí o test kan o máa wá fún rehearsal ọ̀gá òdèdí gbọ́ pé two o'clock ní rìhásà tí rìhásà yẹn bá ti jẹ́ one one o'clock ní gbọ́dọ̀ débẹ̀ tó bá dẹ̀ ti late báyìí wọ́n máa fún ẹ fine so tí n bá late ó máa di wàhálà so ìwọ gan ò ní fẹ́ wàhálà so mo máa sáré làkàkà pé kó má kó tètè dé rìhásà ground tẹ́ bá ní show tó bá pe show fún yín ní ten o ti gbọ́dọ̀ dé show as early as o ti gbọ́dọ̀ wà bẹ̀ for nine because ẹ gbọ́dọ̀ ṣe props ẹ máa ṣe sound gbàmí gan eight ẹ ti gbọ́dọ̀ wà bẹ̀ two hours before kò sí ẹ máa ṣe props ẹ máa ṣe kí ló ti ń porúkọ àwọn kinní stage manager máa ṣiṣẹ́ tiẹ̀ engineer máa ṣiṣẹ́ tiẹ̀ òun náà in in a general form mo ṣe pé props ẹ máa have to put everything in place kí ṣò gangan kó tó ẹ bẹ̀rẹ̀ mọ̀ pé orin kíkọ òun ṣèkọ̀ tó kọ̀ máa dédé bọ́ sórí stage wọn kàn dédé máa kọrin o gbọ́dọ̀ ṣe sound o gbọ́dọ̀ sound check the they have to check the whether the the eh, eh, wọ́n gbọ́dọ̀ wo volume microphone ẹ̀ ṣé kò loud jù ṣé kò lọlẹ̀ jù ṣé ó balance pẹ̀lú àwọn tó kù ṣé ohun ẹ̀ ò ga ju ẹni tó ń lídìí wa lọ. á ah, iṣẹ́ tí mo ti ṣe pọ̀ but uh, eh, látìgbà tí ọlọ́run ti jẹ́ ká gba òmìnira number one ìwọ ló ní ìwọ lọ̀gá ara ẹ̀ gbogbo mo fẹ́ débì kan láago mẹ́wàá kò sí yẹn bẹ́ẹ̀ so ìwọ fúnra ẹ ló máa kọ́ ṣe self discipline fúnra ẹ mo gbọ́dọ̀ ṣe kinní báyìí at this time so at the, at, at the same time bó ti gba òmìnira ẹ náà ìwọ náà gbọ́dọ̀ discipline ara ẹ ṣe ti understand because àwọn tẹjọ tó tó bá tó ń bá ẹ ṣiṣẹ́ náà wọ́n gbọ́dọ̀ rí pé ìwọ fúnra ẹ discipline ó wà ní ara ẹ dé lára àwọn iṣẹ́ tí mo ti ṣe tínú mi dùn ó pọ̀ díẹ̀ mo ṣe kan lára orin mi mo ṣe nǹkan ó sánlé ó sánlé ó jáde ní two thousand and six and ó jẹ́ orin tí àwọn èèyàn tẹ́wọ́ gbà nígbà yẹn gan-an tí wọ́n pé in fact àwọn marketers fẹ́ ta wọ́n ń jà sí àti gbà pé èmi ni máa gba ilé èmi ni máa gba eléyìí ní ìgbà yẹn ni mo tún ṣe ó fẹ́ máa so kò fi ó yá so ó fẹ́ máa ṣó àrùnmá ó fẹ́ máa so so I did that and that's another song that. Uh, uh, I, I can say that I am so, so much uh, in love with nice one bẹ́ẹ̀ Kofi One ń bẹ́ẹ̀ ID Kabasa ìrópọ̀ only orin but only yẹn blow in 2006, 2007. I can remember because after that the nice ṣe Gangu and you know, that was a mega blast so and so on and mélòó la Only so you know, one òun náà wà lára àwọn orin gbàgbé. nàìjíríà wa yìí iṣẹ́ kan ò ṣeé ṣe èmi máa ń sọ fáwọn èèyàn even tó bá ní iṣẹ́ kan tó ń fún ẹ ní serious source of income o gbọ́dọ̀ try láti wo other things tí èèyàn lè ṣe irú èmi ń sìn tí n bá ti kọrin mo ní cosmetics store tí mo ní dash and touch cosmetics tí mo máa fi ń ta cream fáwọn èèyàn then mo tún ní jewelry store eighteen karat gold plated jewelry tí mo tún pe orúkọ ẹ̀ ní etí logi jewelry because tí ìkan ò bá mówó wọlé ìkan á mú owó wọlé tí ìkan ò bá tún mówó ìkẹta ò lè burúburú kéèyàn má rí ìkan tí because Nàìjíríà wa yìí ó dára ká má sọ ìmí. àti bùkún orílẹ̀-èdè wa pẹ̀lú èdè àti àṣà wa. ìpínlẹ̀ wa bá ti bàjẹ́. kí ló lọ́dọọdọ yóò mọ̀ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe. Shawala felumu yo Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, yeah oh, oh, odò ni oh, pẹ́ yẹ ṣàbàdò oh, orísun wa oh, yeah oh, odò tó gbàgbé ni yóò gbẹ.